sítù kí mo la fi tírìtì ìyá àmọ́ wò ìyá àmọ́ kò bá ti dásẹ̀ ìdí rẹ̀ kí mo ṣe pé kí n wá dúpẹ́ ní ọwọ́ yín o. dòdòdò gbogbo yẹn ò tọ́pẹ́ sórí ẹni tí ọlọ́run bá bùkún fún tí kò wá fi bless others ó kó ọkọ ọlọ́run ọlọ́run máa ń ṣe fún èèyàn láti lè fi ṣe fún others ni tí mi ò bá fún ẹ lóyè lónìí tíyàwó ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ tó lọ ṣaláìsí ńkọ́ no no no no no ìyẹn ò tọpẹ́ àti dúpẹ́ fọlọ́run. ọ̀gá ẹ̀yin lẹ́ mọ̀ bẹ́ẹ̀ àwọn àyàn tó kù wọn mọ̀ wọn mọ̀ ṣàìdá tẹ́bàjọ́ láyé dá ti ní kí làzákì ọ̀rọ̀ ọmọ kọ́ máa kàwé lọ èmi ti wọ́pẹ́ kọ́ lọ́ọ́ máa kọ́ fọ́gà nígbà tẹ́mi ti ti bá ọ̀gá fọ́gà sọ tó ti ní iye tẹ́mi bá ti ní lọ́wọ́ ni kí n mú wá kọ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ èmi ti pọkàn pẹ̀ síbi kẹ̀ ṣùgbọ́n láyín ni o. Ah, ah, ah, dúró dúró ìrònú ẹ̀yẹ kúrú díẹ̀ ó ronú débi kọ́mọ ẹ fi léèwé lẹ̀ lọ́ọ́ máa kọ́ṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé kò sí iṣẹ́ tí èèyàn kọ́ tí ò ti bẹ̀ ṣoríire o ṣùgbọ́n ayé tá a wà yìí nìsín ìwé là kọ́kọ́ òun kọ́fọ̀ organizer wà lójú títì tó lóyìnbó bá dọ̀dọ̀ á bá sòyìnbó rightly wọ́n á jọ gbọ́ra wọn yé wọ́n á jọ ṣiṣẹ́ gbogbo nǹkan á dẹ̀ máa lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ so ìwé là kọ́kọ́ nítorí ìdí èyí sórí owó section yìí nìkan tí mo fún ẹ títí tọ́mọ máa fi parí iléèwé ẹ wàá máa gbowó ẹ lọ́mọ. jẹ́pinlẹ̀ o ọ̀gá. ọ̀gá gbìyànjú ẹ ṣe ọ̀gá. wo ẹ máa ń ṣe torí ẹ lẹ ṣe torí ẹ lẹ ṣe pè mí jókòó ẹ fẹ́ dúpẹ́ lẹ ṣe pè mí jókòó. kí ló ń tẹ yìí. iná yóò ní bàjẹ́ láéláé àtìyàwó àtọmọ àtọmọ àtọmọ àtọmọ àti àti ọkọ náà iná yóò ní bàjẹ́ fún jẹjú kan fún tẹ wá ṣe yìí ìfẹ́ mi mo re hàn ṣẹ́ni ìṣèwé ilẹ̀ pé tí n bá kú wọn tó gbé òkú mi wá kí n máa bá yín ṣiṣẹ́ lọ ń ba yín ti jẹ́ títí láéláé ni. a ghost ẹ máa máa ṣiṣẹ́ pẹ̀lú mi. mo rò pé o gbádùn mo rò pé ọṣẹ́ wọ́ sí ẹ òkúra má bọ̀gà ṣiṣẹ́. o jẹ jẹ jẹ ẹ máa lọ sí position yín my friend. o ní o máa lọ ẹ máa lọ síbi iṣẹ́ yìí. ẹ ṣeun ah! lórí burúkú o máa kú o máa bọ̀gà. ẹ jọ ṣé ghost ẹ ló ṣe ká nínú wọn ló dùn ah! èló ni mo fún èyí driver seven thousand ọmọléèwé school fees five thousand ìyẹn ló fẹ́ kú tí kò sẹ̀rẹ̀ máa bá mi ṣe ẹ ọ̀ náà kì í ṣe inú ilé mi kì í ṣe. ẹ wo oúnjẹ kọ́ ló kọ́ mi kọ́ báyìí bí máa ṣe rí owó school mi òun ni wàhálà mi. ọkọ mi jẹun ẹ mo máa rówó school ẹ ó máa gbowó school ẹ lọ lọ́la lágbára Ọlọ́run èmi náà kúkú jókòó gbogbo ibi títí máa rówó náà ni mò ń ṣe nànú ẹ̀ káàkiri àà bó ṣe kí n gbé nǹkan ta dandan ni kò kàwé o ó di dandan kò kàwé wàá dẹ̀ kàwé ẹ̀ tán wàá yọrí ẹ̀ lágbára ọlọ́run ó di dandan kò kàwé. ọlọ́run adéjẹ́ báwo ni ibi tí mo rán ẹ lọ. mọ́mí ní pé tó bá ti dọ̀la pé owó yẹn kí n padà wá gbà lọ́nà. Ah, olúwa ṣeun ṣorí ń sìn àìtí kò falẹ̀ ìfàǹṣẹ̀ ibi tí mo sì rán àbúrò ẹ̀ lọ náà ni lórí ọ̀rọ̀ owó skul ẹ̀ náà ni òun náà ni kó wá lọ́la ah, dúdú lọ́sàn-án máa so lọ́la lágbára ọlọ́run ó máa gbowó skul ẹ̀ lọ ah, fọkàn ẹ balẹ̀ mi ò ṣe wàhálà nítorí ẹnìkankan torí ẹ ni o ẹyin méjèèjì tí mo ní àkọ́ ẹdúró kẹdìgbà ni ó yá jẹun jẹun jẹun jẹun ọkọ. tí ẹ jẹun yìí jẹ jẹ try try jẹun jẹun. ti pé so madam kò fún lẹ́sọ̀ by next week ọjà yẹn máa láì. hi daddy oh ire what's up how are you doing yeah, i'm very good. Um, Daddy, mi fẹ́ sáré dé ọ̀dọ̀ Afọlábí. Oh, Fọlábí. All right. Yeah. But má wá pẹ́ because um, èmi pẹ̀lú ẹ̀ tó bá dé alọ́rọ̀ bàbá Hmm. I hope it's not something serious. Mm. Okay, okay, no problem. Àmì ní pẹ́ dé. Okay, bye Okay, there. Yeah. Take care of yourself. My dear. Yeah. What's tún mọ ìṣá òun nìkan iná ní ṣá ṣáwa yìí ṣáwa ò kì í ṣe èèyàn ni. mo fẹ́ kó rántí pé he's the only boy I have here. Hmm? so o wá fẹ́ àwa mọ́ nìyẹn. kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà èmi ò mí rẹ̀ bẹ́ẹ̀ bẹ́tí orí tí bàbá bá ti wà tó jẹ́ family man responsible family man àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ àtẹ̀bí àtàrà gbogbo ló máa nífẹ̀ẹ́ sí ah, báwo ni mo ṣe máa ní ire nìkan ni mo nífẹ̀ẹ́ sí mi ní ah, ah, I love you all I love my family. Well, my dear ó wọ́n gbé tí obìnrin ò bá jowú ọbẹ̀ ò lè ẹ́ bá dùn rárá rárá. o ti yàn jowú nìyẹn. jẹ́ kí n jowú jẹ́ n jowú o. no kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí Yeah. <sighs> Anyway, my dear, a bit today. Mm, okay, my dear, check in the kitchen. More better. Not better. ló ṣẹlẹ̀. Uh, nípa Miami ni did you really love Miami. Ah. irú ìbéèrè ló ń béèrè lọ́wọ́ mi. <laughs> of course mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ gidigidi as a matter of fact mo fẹ́ fi ṣèyàwó ni. are you sure. bẹ́ẹ̀ ni ibi tí mo nífẹ̀ẹ́ dé ṣe pé ọkùnrin ni wá àdèmọ́wọ́ ara wa gan because ọmọ yẹn mo mọ̀ pé gan so mo fẹ́ mọ bí wọn náà ṣe lọ́ọ̀bù ọmọ yẹn láti ọkọ wa kó má jẹ́ pé kàn fẹ́ ọbẹ̀ yẹn jẹ́ níṣó ni. Hmm. I hope you are not going to tell her all this hard discussion. No, aha. Uh -huh kẹrin àtijọ́ máa ṣe lọ́wọ́ máa sọ yẹn fún un kò fẹ́ jẹ́ kó wà láàrin èmi àti ẹni kí n mọ bó ṣe lọ́ọ̀bù ọmọ yẹn sí because ọmọ yẹn really love ẹ <laughs> Get out, get out, Joe. Hmm. kò dẹ̀ máa wọ̀ ọ́ mo ní ìmọ̀lára pé èbúté ayọ̀ ni ọ̀rọ̀ ìwà àti eré máa já sí o. àìṣọ́ hmm. o rí nǹkan tí mo rí a ní bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́ àwọn kankan wà tẹ́ pé tó máa ṣe ń sọ̀rọ̀ tó máa ń ba ìsọ̀rọ̀ àwọn expression àti bó ṣe express ara wọn ní ojú wọn lásán o máa lè read mind wọn. I think this guy loves you just give him a chance. <laughs> okay o mo ti gbọ́. okay okay ló máa sọ ṣé èèyàn máa ń gbọ́ báwo náà ṣe máa ń pòwe yìí èèyàn kì í gbọ́. àìkí gbókèrè ẹ ẹ ìwọ náà ti sọ tán o mọ̀ inú mi dùn pé o just give him a chance okay i will try my best. try your best. ṣé mo pé ìròyìn tèmi o ṣe ní tọ́lọ́wọ́n bá. Mm, ọlọ́run máa ṣe tó dáa ìwọ máa kọ́kọ́ ṣe tiẹ̀ ọlọ́run máa wá ṣe eléyìí tó kù. <laughs> ọ̀rẹ́ ẹ̀ ṣàmùjẹ́ mo lè rí mo lè rí ọ̀nà ńlẹ̀ kí n máa tiẹ̀ wọnú gbó nǹkan tẹ̀mí tẹ̀ mú ni ó wẹ̀ gbọ́ ó wẹ̀ gbọ́ àgọ́ ire ló máa dé adìyẹ gbẹ̀yìn. Hmm. <laughs> for goodness sake a jọ ń fẹ́ra wa help me. ìwọ náà help me we can help each other. <sighs> I need fifty thousand naira. <sighs> well to bá jẹ́ fifty k yẹn ni má wọrí tó dollar, ti dọ́là wàhálà lórí fóònù ẹ. you promise me. Uh, why not? Babe. salvation. it my soul. my life partner, my everything, my soulmate. It's okay. I love you with the last breath of my life. It's okay. Thank you so much. báyìí lè jókòó sí. àbí ah, èmi kàn ń refresh ara mi pẹ̀lú fíìmù yìí. watch film wa okay that's better. um, <laughs> ti <clears throat> ah maria wá jókòó alákọ̀ọ́kọ́ mo ṣọ́ wípé o gbàgbé pé mo ní mo fẹ́ travel lọ́la. yes mo rántí bí mo lọ sí Abuja fún contract táwọn one mind plc láwọn fẹ́ fún wa. and um, n tí mo ṣe pè é gangan mo ní pé tí n bá lọ kó o lè máa fi wá ṣàdúrà. Hmm? because contract tí mo ń sọ yìí worth five hundred and fifty million. wow àdúrà. ah five hundred fifty million naira. yes. lágbára ọlọ́run á bọ̀ sí. àmín. ní agbára ọlọ́run kọ́pìnì yìí ló máa gba kọ́ńtrátì yẹn inú ilé wa yìí ló máa wọ̀. àmín. lágbára ọlọ́run. <laughs> now kókó bẹ̀ ni pé o máa tọ́sẹ̀ kan kí n tó dé o. Uh-uh. ọ̀sẹ̀ kan. o ti miss me already wait ìgbàkigbà ọjọ́kọ́jọ́ tí wọ́n bá ti gbé contract lé mi lọ́wọ́ tí mo gba approval contract báyìí ni màá máa bọ̀ lé. bó bẹ ta. tó bá dẹ̀ jọ ọjọ́ méjì. yes baby. ọ̀sẹ̀ mo láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ orí púpọ̀ tó ń ṣe fún mi tó ń ṣe fún fámìlì mi thank you very much thank you very much. it's alright darling ọlọ́run ló ní gbogbo ọpẹ́ òun ló hmm. okay. And moreover, I have a big surprise for you tonight. Why are you asking me? Only we need surprise for you now. Hey, baby. Ah! àǹtí ẹ má bínú ọ̀gá máa tó dé ń sìn. so báwọn iṣẹ́ ṣe é ṣe é ṣe é Ah, André. Bom. Tchau. Mo ní ìdí nǹkan jàre. Mo ní ìdí nǹkan. Wáyé tó ṣe sọ fún mi nílé àbíkọ́ pè mí lórí fóònù. Actually, mo fẹ́ kí dáadáa tí mo mi mọ anything pé mo tiẹ̀ fẹ́ wá rí yín. Ok, kí ni nǹkan tó need? actually bùdá mi mo nídìí owó. o nídìí owó. Eh. ó ṣe jẹ́ pé ìwọ bó ṣe wà ẹ̀ ò mọ̀jú owó lọ every time owó owó owó ṣáà ni kí ló dé kí ló ṣẹlẹ̀. Mm, ṣé kí wọ́n á need paper ni at least mo ní lẹ́gbọ̀n mi ṣàlè ní lẹ́gbọ̀n kí ìyá tún máa jẹ mí. anyway anyway it's alright kí ni nǹkan tẹ fẹ́ fowó ṣe this time around. mo ní ìdúró bẹ́ẹ̀ mi ṣe one or two things ó yẹ kí ẹ understand ah, mo lè rí orin lẹ́gbọ̀n kí n tún máa sọ́fà náà. ṣé ìwọ ni boyfriend mi ní boyfriend. rárá mi ní boyfriend. lámìdí ti pa mí o ìwọ ò ní boyfriend. o níjọ ah okay it's alright it's alright um, for your information ọjọ́kíjọ́ tí mo bá ti discover wípé o ti ní boyfriend àbò ń bọ́kùnrin sọ̀rọ̀ àbí mo ká ẹ mẹ́gbẹ̀ẹ́ títì wọ́n àtẹ̀yìn sọkùnrin kan ọjọ́ yẹn ni máa stop àti máa fún ẹ lówó. Eh. oh yes èló lè need. ẹ mo need fifty thousand naira. fifty thousand naira. bẹ́ẹ̀ni. máa lọ lẹ́kọ̀ọ́ tó délé wàá rí nínú àkáǹtì. Ah! ẹ ṣe ẹ ṣe gọ́ọ̀rì ah, thank you so much ẹ ṣe. ok ẹ ṣe àwọn tètè máa lọ máa pè ṣùgbọ́n. bọ́dà mi um, owó mọ́tò tó máa lọ. <laughs> lámìdé ah! ìwọ mi wà yìí. to me. As in, she helped me financially, morally, emotionally. Because since nǹkan money, mo ní tí Ọlámídé for me. Surely the last time tí Ọlámídé wá sí baby, ó níye owó for me. mi. Aṣọ tó bá mi rà bọ̀, ọlá ni mo fi mí. Nítorí láìsí etí ní ori orí máa dàpọ̀ làgìnì bẹ́ẹ̀ lọ́lámídé ṣe jẹ́. Òun ni ọrùn tó gbé orí mi dúró because tí kò bá sí ìdí èjìká ni aṣọ ò ní yàrá sori mo kàn fẹ́ bẹ́ẹ̀ i want to plead kó jọ kó bá mi máa dúpẹ́ lọ́wọ́ Lámídé because yìnyínyìnyín kí ẹni lè ṣe mí tí ò bá aṣọ pẹ́lẹpẹ́ ẹ̀ ni mi ò lè jẹ́ èèyàn. wo gbogbo ẹ gbogbo ẹ mi ò ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ the reason is that sori gbogbo nǹkan tó ń ṣe ó ń ṣe fúnra ẹ̀ ni àti wípé ohun tí ẹ̀dá bá mọ̀ láyé láti máa ṣe títorí ara ẹ̀ náà tún ni gbogbo ohun tó ń ṣe fún ẹ lénìí kò sí nǹkan méjì nítorí ta ni nítorí ara ẹ ní o ti understand ẹ. ẹ wo uncle Alex ẹ má máa da ọlá ìtàn lò èmi ti máa ń sọ fún several times pé ah, kí la wà fúnra wa fún kò ṣe big deal kò sí big deal kankan bẹ́ẹ̀ náà tí n bá ní máa help ọkọ mi tọkọ mi náà tó bá jẹjẹ pé òun náà ló mi á help mi so èmi ò rí big deal kankan bẹ́ẹ̀ because normally èmi mo ní so mo ní láti ṣe fún ni because nǹkan tó ń ṣe ń sin mi ò really understand ẹ̀ pé kẹ máa dúpẹ́ lọ́wọ́ mi fún kí nìyẹn. wo bí bébí dẹ́kin dúpẹ́ wọ́n ní téèyàn bá dúpẹ́ orí àná àrí mi gbà dẹ́kin dúpẹ́ orí tó ṣe fún máyẹ̀ kí n ya abara mu orí jẹ ah, because ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà láyé kò sí ìtí orí láti finance ọkùnrin nínú wọn You ń share for me, so definitely definitely náà ti bá jẹyàn láyé mi mi gbọ́dọ̀ gbàgbé rẹ because tí bá gbàgbé rẹ ìṣẹ̀dá ẹ̀gbọ́n lè padà wá fìyà jẹ mi so dẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ tí bá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ láti èní di next year ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mi kò lópin. wo sórí ìtúsọ yẹn jẹ́ kí sọ́kíndé kan fún ẹ ìwọ ló mọ̀ ọ̀pọ̀ obìnrin ní ìwọ̀n mọ̀ let me flash you back mo ní girlfriend kan gbà Tabaka, kà á ní méní méjì mẹ́ta nínú àwọn olówó ìlú yìí àti máa ka dáàdì ẹ̀ mọ́ tí mo bá sọ fún pé kó fún mi ní one thousand naira ògbọ́n nǹkan tó máa sọ fún mi ni ẹdún náà fún mọ́ ni o kí ni kankan ló máa ṣe fún bí ni o pọ́tì ah, ah, gbogbo àwọn kan tí wọ́n ń ṣe fún ọ̀rẹ́ yìí yà ókè. òbí ò ṣe tán lámìdé o ẹ̀ṣẹ̀ wá rí lórí tàbí tàdé yìí náà um, ọlámìdé ìwọ kan ní èmi kan tó bá fẹ́ jẹ right now máa lọ sí kitchen yẹn máa lọ dáná fún ẹ kò sí nǹkan kí nǹkan tó bá fẹ́ jẹ tí mi ní provide fún ẹ. Ah, ah, ọlá ìtàn hm? ìwọ fẹ́ sóúnjẹ fún mi. babe mo ní food stuff name it. <laughs> okay o nǹkan tó mi fẹ́ ń sìn ni mo fẹ́ àmàlà àtọ́bẹ̀ ẹ̀fọ́. àwọn ah, bẹ́ẹ̀ bọ́dẹ̀ dẹ́ni pa mi ṣé o ti gbàgbé kó mọ gbọ́ra ní mi ni irú àmàlà wo ló fẹ́ funfun ni tàbí dúdú. Ah, ah. for goodness sake ṣàmàlà red mo fẹ́ jẹ tẹ́lẹ̀ ni amala ah, dúdú ni of course kò dẹ̀ ṣe ẹ̀fọ́ sí wo bá mi rẹ̀ fún ẹ̀ lẹ́lẹ́mi méje. ẹlẹ́mi méje. mo ń bọ̀ ọ̀rẹ́ ayé tù. wàá jẹun bí. ló tiẹ̀ tó yọ̀ tó mo jẹ ẹ́ sè. wo ẹlẹ́mi méje lèmi fẹ́ jẹ o. ẹlẹ́mi sixteen. Oh, ẹ filẹ̀. lọ́wọ́ yìí náà. it's okay èmi ti máa ń yeah ó ní láti dúpẹ́ lọ́wọ́ mi because um, what are friends for? Killing ni and tá à ń ṣọ́ rẹ fún? ọ̀rẹ́ méjì tó bá ti wà tóun bá know. Or ràn I wọn lọ́wọ́ ọ̀tá ara wọn ni wọ́n kó fira wọn sílẹ̀ kó má ṣọ̀rẹ́ mọ́ kí láǹfààní ọ̀rẹ́ òṣì tó ń ṣe tí wọ́n lè tí wọ́n see if I didn't do it for you that's my own belief ẹlòmíì máa my fún ẹ and we are friends okay Tell me about ṣe fún ẹ ta ló fẹ́ kó i'm in position to do it for you today Only lè jẹ́ wọ́n ló máa wà ní position lọ́la láti ṣe ìrànlọ́wọ́ fún mi náà tí n bá ṣe tèmi báwo lè lola. mi lọ́wọ́ lọ́la. ọ̀rọ̀ ló sọ pé but ó yẹ kí n ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé ìwọ ni èjìká tó jẹ́ káṣọ yé lọ́rùn mi tí ó bá sí etí bí àpò láàgì ló lásán lórí máa rí i. pẹ̀lú àǹtí mi ẹ káàsán ẹ mo fine mọ́mì ò fine ẹ wò mọ́mì ni o wọ́n sì ara wọn ò yá ẹ wò ẹ máa bọ̀ wálé ó tẹ́rìbù gan ẹ má pẹ́ ok ó dà wọ̀. because sickness yẹn ti wọ̀ wọ́n lára seriously yeah so eh, tẹ́ bá ti make payment ní ìsàlẹ̀ a lè tètè bẹ̀rẹ̀ treatment lára. doctor ṣé ẹ lè ṣọ́ pé ara wọn máa yá ṣá. no problem although àwa doctor ń gbìyànjú ni ọlọ́run ọba ló ń wo aláìsàn sàn we try out. Um, èló ni gbogbo bills wọn. Um, 70,000 naira. 70,000 naira? Yes. Okay. Um, tá a bá ti bọ́ tàmí báyìí sí, a máa lọ make payment ní reception. Uh, ṣé a check wọn ká tó Ah, no problem. Ẹ check wọn. But please, don't stress her. Tẹ́ bá pay one soon. don't disturb her. Thank you very much. Um, we are hoping on you, sir. Please. Enjoy by me. okay. ẹjọ́ ẹ bá mi ara ń gbọ́dọ̀ wà òkè. báwo lára mọ́ mi sí. ó balẹ̀ fún ṣé kí n jí wọn. báwo ni mo máa wẹ̀rẹ̀ o ní láti jọ ṣe because um, doctor ti jẹ́ kó yé wa wípé wọ́n need a lot of rest pé a gbọ́dọ̀ jí wọn tó bá ti sùn so ẹ fi wọn lẹ̀ anybody gbọ́dọ̀ disturb wọn ok mo ti sọ gbogbo bills. àdúrà thank you remy èrè mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ mo rí appreciate ẹ̀ o ọpẹ́lọpẹ́ ọlọ́run thank you very much dear. Um, èyí tó fi parí ẹ̀ òun ló yẹ kó fi bẹ̀rẹ̀ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run dẹ́nu àwa sọ ti lẹ́yìn ẹ̀ you understand tèmi gan ti ẹ̀ really matter ṣé you get it. ẹ jẹ́ kí n tètè máa lọ. ọ̀rọ̀ jẹ́ kí n bá ẹ wá nǹkan kan mo máa má ní jẹ ni mo má bínú pé ó kéré. báwo wà lára mọ́ mi wá because hospital too beautiful. fún mi ó kà mí láyà báyìí bọ́ irú olúwa òun sort everything out. kí ó tán sìn I ti rí ọjọ́ kìíní àná nígbà tí mo sọ fún ẹ pé arákùnrin yìí nífẹ̀ẹ́ òun yọrí bọ́rọ̀ òun yọrí bọ́rọ̀ ká ní kò sí níbi ìsìn báwo ló ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tí wọ́n tó kóra ẹ̀ sí nínú ibi ibi náà tún máa ń wà nínú ire so èèyàn máa máa máa fọgbọ́n ṣe nǹkan kan ni àwọn kankan. ọ̀rẹ́ mi ó mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin gbà mí ó gba kíyàn kíyàn fura ó dẹ̀ mọ̀ pé ọ̀hún àgbábọ̀ wọ́n ní inú èsìsì kì í jíyàn lẹ́ẹ̀mejì. nítorí ẹ̀ ọ̀rìṣà ìdí nìyẹn tí mo ṣe wà watchful and careful. ó eléyìí tá a sọ púpọ̀ kí a máa lọ. 姐。 issue now? Actually, I was so busy at work today. Torí ẹ̀ ni mo ṣe falẹ́rìn. What is this ti What is this sùn, wọ́n ti sùn tipẹ́. In short, all ti sùn lálẹ́. Èmi gan-an mo ti ń sùn. Mẹ́sẹ̀gì um, security ni mo rí. Òun ló jẹ́ kí n bọ́ sísàlẹ̀. Ṣé o sì kí ni nǹkan tẹ́ fẹ́? Mo kàn ní kí feed wọn back nípa one million plc tá à ń pọ̀ṣù contract lọ́wọ́ Okay, okay. Um, that means uh, that's gonna be my first message for him tomorrow morning. Thomas Ijilola, shall I from And I don't think he's he's coming to the office tomorrow. Yeah, me there because not a lot of plans, not a lot of schedules for line. I'm gonna make sure I'm gonna pay you so that's I tell more um, plans yín. no problem. ẹ eh, ẹ máa lọ ní ilé iṣu. ẹ jẹ́ kí ẹ bá mi kí wọn. ṣé ìgbà. Ah. ọmọ pé bó ti ń tẹ́ ni gbogbo owó orí rẹ̀ lọ́ọ́ lò tán ah, ó ń gbèsè kò rárú rẹ̀ rí awítà ìwọ kan jọpọ̀ bí àlùbọ́sà eléwé. à ah, arìndìn ó máa wọ́n yìí lóru aṣọ báyìí. àwọn wo ni ni. àwọn ìwá láti London mú wa. àwọn àlejò kó n jèrè nílé bó tèmi lọ láàyè tó yẹ pé gbogbo wọn wọ àǹkárá ni tó tó wọn yẹ lọ́kọ̀ àti ibi sọ̀rọ̀ bá lọ. ẹni láwa tẹ́lẹ̀ ni. èmi wò pé ọ̀gá ń bẹ́ náà lé ní àbí. àwa ń ro kíní kan wà. wọ́n á sọ fún mi pé ó dàárọ̀ kẹ́ máa lọ lé. ìyá wa <laughs> ẹ ti ń lọ nìyẹn. wọ́n ti lọ ní báàgì ni àwọn onímọ̀ rà fún ara. ìyá wa àwa ń ro kankan wà. nǹkan táwọn táwọn gbìyànjú àti sọ ni pé báàgì ní ọjà ni wọ́n ti rà o. ẹ̀hún èmi rò rẹ pé ṣé kò jẹ́ kankan wà. ẹ bí ẹ mọ̀ pé àwọn gíníkẹ́ máa ń bẹnu báàgì tó yẹ pé ń máa ń rùn tó pé ẹ ẹ wà lọ jẹun. báàgì ń dé lára o. ìyá wa ṣé ẹ èmi rè wíbẹ̀ ọ́ làwọn alálẹ̀ rẹ̀ ló rárá yín ní kẹ́ lọ lé o bó ṣe máa. ẹ̀mí náà ti ṣe o ẹ̀mí náà ti gba gbogbo ògo bàbá dáadáa ni ó ṣe kí wàá ní jíjẹ kí ni mú bàbá yìí. Ah, jíjẹ àti mímu yẹn èmi ṣì wà okay for now i'm fine mo wà okay. níbo ni kí ló ń jẹ bẹ́ẹ̀ ó wà okay ilé mo wà okay kọ́lé ilé yìí ilé mo fẹ́ jẹ gbá mo fẹ́ jà mo fẹ́ jẹ kókó bàbá sásùn ló wà yìí wo. aya mi ọ̀yà yẹ́ dìde dẹ́gbẹ́lá wà kọ́tẹ́ máa jẹ fún ọ ah, tó máa jẹ fún. kó gbé ẹ̀fọ́ yẹn jáde àtẹja tútù ta nìyẹn. tó bá yẹ pé tẹ̀lé ẹ̀fọ́ yẹn ni mi ò máa dùn máa jẹ ẹ̀fọ́ yẹn dáadáa tó bá yẹ pé tẹ̀lé ẹ̀fọ́ yẹn ah. ah, kárẹ̀ nǹkan ló wà nù ẹ̀. ẹlẹ́mi méje ni. ebi ò tọ́ra mi díẹ̀ ìwọ̀nba tí mo ní mo fi ń ṣe ara mi lóore. ó thank you very much. pé jẹ́ you yá ọ̀rẹ́ tiẹ̀ náà now I mean what are you still waiting for. Bùkúnmi you know I'm a shy person Would you see me? Ah, ah. Why are you shy? All you need to do is just to follow Iweoluwa to his destination. That's all. Okay. If that should be the case, I'll follow your suggestion. Now, kilo ló kilo fe kí ló fẹ́ mu. Wọ́n pé lẹ́ẹ̀kan yìí bí ń pa mo kàn múra ní bọ́. Ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Mo máa jẹun sì máa mu. Wọ́n pé bí náà ló gbé ẹ débi. ìyàwó mi ah kújọ oko idea àwọn dájú náà ń bọ̀ o wọn ní pẹ́ dé sálẹ̀ ń sìn. all right. Daddy, you're boy. <laughs> ah, you're boy. <laughs> ah, my dear, how are you? gbogbo ilé tẹ́ ṣe ẹ̀ ní ìdẹ́sìn it's better for you to talk to your husband kí wọ́n lọ apologize lọ́wọ́ ọmọ yẹn nǹkan tó bá fi lè mú mi lose maya hmm. kí wọ́n fi gbàgbé sí wípé àwọn ní ọmọ kọ̀ọ̀kan bí kọ̀ọ̀kan. Eh! ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́. ẹ ní láti bẹ̀ mí you need to talk to your husband òun ló ń lọ yẹn tí wọ́n sọ anything wọn ò rí kankan sọ sọ́rọ̀ tó wà lẹ́yà bì ẹ́ nǹkan tí wọ́n bá fi lè mú mi lose ọmọ yẹn ọlọ́mọ ẹ̀kọ́ yẹ pọ́n máa padà fojú sunkún ọmọ yes máa bá sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ kọ́ mi lọ́jọ́ yẹn tó ń sọ mo ní pé ta ló sọ̀rọ̀ tó ní I got your number from from my dreams ah, ah. mo gbọ́ rí láyé mi. ilé ògùn ti fa ìdí àwọn ti máa fẹ́. wọ́n bójú ẹ̀yẹ rí. really. Ah, mo fẹ́ wá picture tí mo save lórí WhatsApp lọ́jọ́ yẹn àfihàn náà wẹ̀ sí. mo kọ́ lélẹ̀. làkàmú pé tó nígbàkigbà tọ́lọ́mù bá sọ pé àsìkò tó abẹ̀rẹ̀ jẹ́ ṣùgbọ́n bí tí kù ní gbà wọlé lọ́dọ̀ mi jù ọmọ tí máa ń wá ọmọ ọ̀gá wa ọwọ́ hmm. náà léńjọ́ ni ni. nígbà tí wọ́n sì kọ́kọ́ wọlé èmi tiẹ̀ bá wọn sọ̀rọ̀ ta tiẹ̀ rẹ́rìn ta rẹ́rìn dáadáa tí bó ti rẹ́rìn sí mi ni mo wò pé à tí bá ń lọlé àpò mi gbọ́dọ̀ kan dáadáa ni. bó ṣe máa ń ṣeré yẹn. o ṣeun ò tí náà mi ti dàn kò pẹ́ mo kàn rí obìnrin náà tọkàn ẹ̀ sáré gbẹ̀gbẹ́ mi kọjá ni àfi lẹ́lẹ́lẹ́lẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò dá mi lóhùn kódà kò dágbére kó dàbọ̀. kílódé ṣé ó sáré ilé wa náà. kò yé mi kò pẹ́ ni mo kàn gbẹ́ mo kàn gbẹ́ ariwo ni àwọn màdámù wọn kọ́kọ́ rò pé ọbẹ̀ ta sí ní ojú nínú kíchìn tó ti ń dáná nígbà tí ń gbọ́ ni mi ń gbọ́ ọkọ mi ọkọ mi kí ló ń jẹ ọkọ mi kí ló ń jẹ nígbà tí ń sáré débẹ̀ ọ̀rẹ́ mi kọ́lọ̀ wọn ṣàánú ni o kọ́lọ̀ wọn ṣàánú níbi tí kú ń bá wọlé ní ìsìn ọ̀dá o ọfà ni wọ́n ta fọ́gà o ọfà wa ọfà ni o ọfà wa ọkọ́kọ́ gbàyàn yín wọlé ni nígbà tó wá fẹ́ lọ sọ́fún mo rò pé àwọn ni kò gbà láyè kọ́ lọ bó ti ti àwọn ọ̀gá síta nìyẹn bó hàn ọ̀gá ẹ tu àwọn ìwọlé padà ẹjọ́ ọ̀gá ò dá wọn bọ́gà ti gbàbẹ̀ nì wọ́n gbàbẹ̀ sọdá sọ̀run ni kọ́lọ́ wọn ṣàánú ni o. ọ̀gá ìyá wọn kí wàá pé lórí burúkú ni ìwọ wà níbẹ̀ yíyọ ọ̀gá má kú ó máa ràn tara ẹ ìjẹ́ ti bọ́ lẹ́nu wa n kò ì mọ́ bí mo ṣe máa ṣọ̀rọ̀ ara mi jọ́ torí ọlọ́run ni mo fi bẹ́ẹ̀ tó bá dáríǹgì padà fún mi ní pé mo ṣòfò ọ̀nà méjì ni lókàrí lórí ọ̀rọ̀ yìí my dad is dead lórí ọ̀rọ̀ yìí náà ni heart attack ló pa wọn ó ti kú mo nífẹ̀ẹ́. I love you so much. I love you with the whole of my heart. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mú gbà. Let it go. That is your past. I am your present. Please, just jọ dúró lọ. What do you want me to do? No, I can do it. I can do it. lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi tó to torí alone. Show me. I love you.